أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الله وبعلا أنت رأيك يأتي جفوان فاوى olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kọmọ bá nábi ní àtàwọn ará lè rẹ̀tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kún ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lọ́ ìwà fúlá àtàlùkẹ́ àmọ́ jẹ́ orúkèjìlá ní oṣù Ramadan 1447 lẹ́yìnjúra na Muhammad sallallahu láti gbòrò Maka lọ sí Madina an bá jùkú tafsiri wa lọ ní markazi wa markazi Umar bin Khattab al-Islami Kaduna Ibe sura ta ń gbìyànjú àti kí fún wa bá wọn fàájì ká fún wa náà ní Suratu Taha aya tó gbéra ní aya 65 nígbà tó lọ́wọ́ sọ fún wa nípa àwọn òpìdán ìfìrà àwọn àkójọ kún wa kojú النبي موسى عليه الصلاة والسلام قالوا يا موسى إما أن تلقي أم وإما أن نكون أول من ألقى نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى كلا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتاه فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى الله سبحانه وتعالى رؤي فواني قاتل تسلي nígbà tí fíra ọ́nà kó àwọn òkùnjájọ́ àwọn àgbàlagbà ní àwọn òkùnjájọ́ ní wọ́n á pàdé pẹ̀lú ànábì Musa alayhi salatu wa salam àwọn òkùnjájọ́ wọ́n á kọ́ sọ̀rọ̀ báyìí pé qalu ya Musa ونرى يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى سوى لو قدام كو نيابا ولا قدام كو سوى لو قدام كالي نيابا ولا قدام قدام كالي قال بل ألقوا إدن كو إدن جباب إدن أما فإذا حبالهم وبعدك بيهم وقوة وإسرائهم أتموا إجتاونا كل قلوا يخيل إليه هنا ما قرادع wọn padà wọn mú bí àpéjò làwọn náà أنها تسعى من سير من سير أنها تسعى من إدات وقع فيكون موف فأوجد في نفسه خيفة موسى بأن موسى أما فأمني فأوجد في نفسه خيفة موسى وأن آه موسى أيلو أيلو با وكان أنا كتب موسى ẹ̀rú bá kó mọ́ bá di pé wọ́n wà kó àwọn èèyàn láyàjẹ́ tó àwọn èèyàn ti péjọ àwọn náà máa wo èyí ló mú àwọn ọlọ́kọ̀ọ́bá sanwó lẹ́sàn wọ́n pé ìbẹ̀rù sọ́nà mẹ́ta a ní àkáwọ̀fù sẹ́rí ìpayà tó wà fẹ́ tó wà ní ọkàn ilé yìí dẹ́ èèyàn gbọ́dọ̀ pálẹ̀ ló ní àfọlọ́ọ̀ba àwọn òkúrọ́ kan wọ́n ní ọlọ́run ọba sọ́nù kùránì pé ẹ̀pá ẹbẹ̀rù yẹn lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní ó ní ojú ọlọ́run sọ́nù bíbélì yẹn pé ẹbẹ̀rù yẹn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ka bíbélì ọlọ́run lẹ́ẹ̀ka irọ́ ni wọ́n ń pa gbogbo ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ olóníwọ̀ ìyá ya sọ àbò èmi nìkan ní kẹ́ páyà wọ ìyá ya sọ tẹkóòd èmi nìkan ní kíni kẹ́ẹ̀bẹ̀rù wọ́n látàkà fún hom wà fún ní nǹkan tó ẹ̀mẹ́bẹ̀rù wọn èmi ní ẹ̀bẹ̀rù lọ́jọ́ ìmọ̀ àfá ní àkídà wọ́n pé ìpayà ìbẹ̀rù sọ́nà mẹ́ta aláàkọ́nà ni kọ́fù tọ̀bí ìdẹ́ pé it's natural rí òrìṣà lórí brutari nígbà tó ráwọ̀ ju àwọn ọ̀pá wọn tó dejò ẹ̀rúgbà fàájú sàfihàn kọ́fù tọ̀bí ìwọlú rédíò tó wọ́n ní àìdò ah, ní ọba ọ kéjọ́ ní mẹ́rin bíríkì ń kó ti dáná lójú ọ̀nà ọba ní máa lọ àá lọ padà náà tó náà ti kọ́kọ́ gbọ́n ọlọ́run fẹ́ kókó tó wọn ó di ilé wọn pèlè káwọ́fù tọ́bí is natural ní àwọn káwọ́fù sírí ìjẹ́ pé nínú ọkàn lọ́wà ìgbìmọ̀ páyà lómii àfọlọ́run ọba subhanahu wa ta'ala múmi ní ọ̀pọ̀lọ̀ páyà lómii àfọlọ́run ọba àti wá ní káwọ́fù ọlọ́run yà àwọn mùmìnì bọ́lẹ̀bí náà min àzáàbì rabbi musfikun àwọn tí wọ́n fáyà yà ọlọ́ọ̀bà tí bá yára ọ̀gbẹ́ náà ọ̀bẹ̀rọ ilọ́ àwọn wọ́n ní àìmánì ah, ni ọlọ́run yà àwọn mùmìnì bọ́lẹ̀bí náà min àzáàbì rabbi musfikun àwọn tó tó àdàbí Muhammad àmá máa bẹ̀rẹ̀ tó bá kírun kótó sálámà yóò tọrọ ìṣọ́ níbi ìkẹ́ mẹ́rin aláhùnmá ìní àwùjọ mi náà azábi jẹ àná ọlọ́ba mọ́sáàdì yẹ kó bí yàná jálẹ̀ náà fẹ́ jẹ́mi o wà àwùjọ mi náà azábi kábùrù ọlọ́ba mọ́sáàdì yẹ bí yà sàárì mafi yà sàárì jẹ́mi o aláhùnmá ìní àwùjọ mi fitna ومجا عرفتي ومجا عتب انه فتنة رابعة وقالوا اللهم اني اعوذ من من فتنة المسيح الدجال اللهم استعدي عندي فتنة المسيح الدجال انا بنسالي اللهم بيا ويا بقوي لينا الدعاء تنجي بدقعة كانوا سلامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللي كانوا هو أنا آه. أنا أي مكان قصي من أي مكان ìyẹn ọlọ́ọ̀bá yẹn máa bẹ àlébìgẹ máa tọrọ lọ́ọ̀lọ́ kọ́lọ̀ ńlá ń kó bí ya náà ẹnì kan sì ní mẹ́rin tó ju tàbí sẹ́lẹ̀m ó dé wa ọlọ́wọ́ àgbà ọdún láti iná sí iye fi fatan musa kó na àwọn tó fana musa sí wáyé pé la takaf mabẹ́rù iná ka an tẹ̀lé àlà wọ́n ló borí wọn ọlọ́ sáwà yẹn mí ọ̀pákan alùmúra ọba Allahu Akbar tẹ́lká máa sánà gbogbo tí wọ́n kújọ ẹgbẹ̀rún gbẹ̀mí ní ìkúnlẹ̀ ẹgbẹ́gbàgbé ìṣà ilé àtàṣọ́fọ́ pé gbátà ìmúsàlọ̀ ìgbọ́sẹ́yìn òkè kí ni ejò yẹn ṣe ó gbé àpáta ẹ̀mì ni andóbìnrin àwọn ejò wẹ́wẹ̀wẹ́ kẹfẹ́rí ìnáma sọ́nà òkà ìdòsàgbọ́n tó wá sí ẹ̀ kẹ́lẹ́pọ́ dẹjọ́ etí kẹfẹ́rí ni etí àwọn òkú náà wọ̀lá yífẹ́ sáàhírú àìsùwàtà òpìdánilẹ̀ ní kò ní jèrè kò ní jèrè àìjọ gbogbo tó wà kò ní láti ní àṣeyọrí lọ́fà ìwọ́n tó ń pìdá tẹ́fọ́ bágànà tẹ́ ẹ̀rọ ń bẹ̀ wẹ́pẹ̀dẹ́mà jáwọ́kọ̀ bẹ̀ tó pé ọlọ́run wọ̀lá yífẹ́ sáàhírú àìsùwàtà wà òpìdá òun ní jèrè dúwà musa ń sọ ọ̀pá wọn rẹ̀ báyìí bó ti gbogbo ọ̀pá wọn gbogbo ìwòkú wọn gbogbo tó láwọn sọ̀rọ̀ jù bó ti kó gbogbo ẹnu àwọn ìpínlẹ̀ rẹ̀ rí àà fa orúkẹ asára tó sójọ́ rẹ̀ wọ́n sujúdù bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́ bá sujúdù fún ọlọ́ amanna bi rabbi haruna wa musa wọ́n ni àwa gbọ́lọ́wọ́ bá haruna gbọ́ àti musa torí kí nígbà tí náà ma wàhálà táwọn ṣe káwọn tó tí wọ́n ṣe ẹ̀fà ló wá gbá àwọn ah, rí pé ah, gbogbo wọn kàn sojú ìfọlọ́ọ̀bá ni wọ́n á sọ pé àwọn gbọ́lọ́ọ̀bá haruna gbọ́ àti musa náà káàlù amanhu قال آمنتم له قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا الله أكبر نعم إنا يغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى أما بناء ما رسولين فالله بعد آه إليه كسي كسرني كلمة لما قال آمنتم لأكبر أن آتنا لكم فرعون قلنا آه. ẹgbà gbọ́ kí tó pàṣẹ fún igi tó fún ní yọ̀ǹda ẹ̀bá rí tí yọ̀ǹda mi gbọ́ pé ọ̀gá yín lé yóò iná olùkọ̀bí ìrùkùn eléyìí ni ọ̀gá yín òní ọ̀gá yín tọkọ yín dán ẹ̀kà fẹ́ lo sáìlẹ̀ wàtí òkọ bẹ́ẹ̀tì ni ṣùgbọ́n àwọn àti sọ pé bí wà musa adáwà látọ́jú rẹ ó mọ̀ pé àwọn àwọn tọ́jú ó tó wá ní olókọ́ gbogbo àwọn bàbá bàbá òkìdá ilé ìdán ó di iná olùkọ̀bí ìrùkùn lẹ́bi alẹ́bẹ̀kùn mùsíra fẹ́lá ọkàtí anna àìdíyẹkùn mú ní wọláhì ìrànà tó búra wọláhì dípẹ̀ lọ́nà ọba búra wọláhì ọkàtí anna àìdíyẹkùn máa dí ọwọ́ yín wà àrùdínlẹ̀kùn àtẹ́sẹ̀ yín ní xìláàfì ní pàṣípàyọ má gbé ẹsẹ̀ ọ̀tún má gbé ọwọ́ òsì má gbé ọwọ́ ọ̀tún má gbé ẹsẹ̀ òsì kọ́ òkùtù ìdábínú ọ̀tàlàmúnnà ayyúna aṣẹ́dù azabanwa abẹ́kọ̀ ẹwà àmà tó ní àtàbàgbà tí wọ́n mú dá ọmọ fi àgbẹ̀wà ní ẹwà àmà tó níyà lọ́wọ́ báwà la níyà lọ́wọ́ ni o bí wọ́n lọ níyà áwọ̀ ẹ̀ jẹ́ pé ó níyà lọ́wọ́ tó níbi àjẹyàn lẹ́yìn náà tí yàrá máa lọ láíláí àwọn òkúrẹ́ imán tó yìí kúrú tó ń gbáyà wọn tó mọ́ sí náà ní imán tó yìí kúrú ọ̀rọ̀ على ما جاءنا من البينات وفرعون آني كيكون آني بريفير جنت جواب وانينو عوان الله يتون يجوي كلوا ونتافدوري والذي فطرنا عبشرا تدوى بوا فاتر السماوات والأرض أبدا وقوتوا سمعت الله أبي برا والذي فطرنا أفتبوا برا فاقضي ما أنت قال قلت الله يقول على lẹ́jọ́ mọ́wùlẹ̀ kí ẹ wọ́ wa ṣẹ̀wọ̀ gé wa lórí gan gbogbo bí wọ́n wẹ̀ kó gé àtọ́bí máa ń tọkọ́ ọ̀dù ìnáma tọ́bí àbílẹ̀ àyà ti dúnìyà gbogbo ìdájọ́ ẹ̀kọ́ nílé ayé náà lọ bí àwọn àwọn Yorùbá gbogbo wọn ni tó bá pa mí ò ní kí mi àbí ìgbà gidi gan gbogbo ọba àwọn tọ́bí máa ń tọkọ́ ọ̀dù àfihàn àwọn nàfà tí ìlànà pé ìmọ̀ nìtorí yẹ kóró ẹgbẹ́ gbogbo nǹkan gbogbo ẹ̀rù kẹ́kọ̀ọ́ nígbà máa kò sẹ́ tó rẹ̀ ìnáma tọ́bí àárín àyàtì dúnìyà ilé ayé náà lórí máa ṣe ìdájọ́ ẹ̀ máa iná àmàna bí rọ́bìnà àbágbọ́lọ́ọ̀bá wa gbọ́ àbágbọ́lọ́ọ̀bá gbọ́ lè yẹ kúrò lánàá kọ́lọ̀ ọba kó fún yẹsẹ̀ wa jì wá kọ́lọ̀ ọlọ́run kọ̀tọ̀ yọ́nà àwọn mistakes àti ti àwọn àṣìṣe ìjẹwà ń pàtó ìjẹwà ń pàtó ìjẹwà ìjẹwà tó ń fọ́ ṣùgbọ́n kama ìpẹ́ ọlọ́ba nínú sẹ́hẹ̀ àti gbé tó ń gbé ọmọ wallahu khairu wa abqa ọlọ́ọ̀ba ló lóore ju ọmọ jọ́tù wọn láti bẹ̀rẹ̀ bímọ jọ́tù wọn láíláí eléyìí ìmánì tó yí kúrò ìmánì àwọn sáhárọ̀ tó Fir'aun fẹ́ pé lọ́wọ́ àárọ̀ kẹfìrí ni wọ́n òfìdá ni wọ́n àmọ́ lọ́wọ́ lọ́rọ̀ rẹ̀ ó ti di ṣùwádà ó ti di ṣàyíní fẹ́ pé wọn ò kí ẹ gbogbo ẹ̀ tó jẹ wọn lẹ́yìn àwọn sàhábà níbi ìṣẹ́lẹ̀ lọ́pọ̀ àwọn pẹ̀lú tí ìmá ń bú sàábẹ̀ mọ̀ pé aláìmọ̀kànì wọ́n láàyè àwọn sàábẹ̀ wọ́n ga ẹ máa ń bú àwọn sàábẹ̀ aláìmọ̀kànì lọ́pọ̀ ọ̀kan náà àwọn sàábẹ̀ alẹ́ Muhammad sọ̀tẹ́lẹ̀ nígbà táwọn kẹfìrí tí wọ́n á kú wọn la ilaha illallah wọ́n á súnmọ́ ìjẹ̀nà wọ́n fẹ́ fi síwájú fáyín Abu Sufyan tí gba ìsìláàmù jọ́nà òun náà padà gba ìwọ́n fi àjẹ àwọn sàábé yóò àmú ọbẹ̀ ojúkọ́ pálẹ̀ kan náà yóò àmú ọbẹ̀ abẹ tó fẹ́rẹ́ yóò gbé sí yẹ yóò gbé sí yẹ yóò mú mú rẹ̀ yóò gbé díẹ̀ la ilaha illallah sàábé yẹn wọn ni ẹ̀yìn ọ̀pítìlà mùsùlùmí lọ́gbọ́n mùsùlùmí bá pàmí ọ́ oh, ó ti rí ẹ̀pàmí mùsùlùmí ẹ̀ gbogbo ẹ̀rẹ́ ẹ̀dá bá pàmí mùsùlùmí ọ̀dọ́ lọ́mọ lọ nínú ọgbà mẹ́rin kọ́lọ́ ọba foríjì dáwọn sáré àwọn òpìdẹ́ yẹn sọ pé à ń bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala náà náà lọ́wọ́ ọlọ́wọ́ ọba kálù àmìbì sílẹ̀ ló sọ wá pé ṣáàrù oṣù kẹrẹ pé àwọ́lò òòrà àmá ìbẹ̀rẹ̀ rẹ̀ ìkẹ́ ní fọ́lọ́ọ̀bà mẹ́wàá bẹ̀rẹ̀ ti kọjá lọ́bàá yìí lọ́n jáwà náà tó kẹ́ ọlọ́ọ̀bà wà ó àárín jáwà ń bẹ̀ yìí òun náà ni mo sọ báwọn yẹn kan pé àárọ̀ pé tó bá wọn àdéhùn ọlọ́wọ́ bá ní àfá àwọn nínú àwọn tábì yẹ́ àgbà tí na àtàbàtírí rẹ̀ hímọ̀ ọlá olówà nínú díkò tààlìmù rẹ̀ pẹ̀lú àwọn malékí rẹ̀ láwọn kan bá dé wọ́n ní ṣẹ́ẹ̀kù wa ẹ̀dẹ́gbẹ̀bẹ̀ abẹ́lọ́ọba ojú ọ̀rọ̀ lúwà ó bá ní òṣùpá wọn ráàlú ní àtẹ̀yìn náà ẹ máa sí stikfa ẹ máa sí wọ́lọ̀ láwọn kọba tó dé wọ́n ní ṣe wa òsíndàwálà mú àlówó lọ́wọ́ àtàlọ́jà gbogbo nǹkan dágbò pa ọmọ ẹ̀mà lọ sí istikfar ẹ̀mà sí istikfar àwọn kan tó dé wọ́n ní ṣe wa àwọn ìyàwó wa ọmọkùnrin nìkan bí wọ́n mọ́kùnrin bẹ́ẹ̀ ni ọmọbìnrin tógun bá dé òṣèlú lọ́lọ́sójú ogun obìnrin olùlọ́sójú ogun bá abẹ́lẹ́ kọ́lọ̀ fún alọ́mọkùnrin ó ní máa ní sí istikfar máa sí istikfar ما تستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أما قدري من يشيروا أما بقوة تبني وما هو يشوف وسيس الباء أما أما أفاسيون أما الاستغفار أما الاستغفار أما قدري للي عمالي كانوا ونشيروا أدوا قدري تبني وما سان قد يقولوا كيف أسان قد ما شيء أما الاستغفار بلا عمالي كيو وانتبوا وما أما بنوت

èyí tó jẹ́ ọ̀rọ̀ lùmí ọlọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ jù fún yín ọlọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ jù fún yín onígbà àrùjọ alágbàríkà fún wa òǹdíríkù bí àmúwáyà èyí tó sì ń di aláàbò ọlọ́rọ̀ káwọ́ sí kò lẹ̀ ọlọ́rọ̀ fún yín lówó alágbàríkà ọlọ́rọ̀ bá musa wa wà á fọ alówó alágbàríkà wọ̀lbàní nàbí ọlọ́rọ̀ bá èyí jẹ́ ẹbí àwọn ọmọkùnrin ẹbí àwọn wọ́jọ́ ẹ̀yí tẹ́ buwa ọmọ mọ́bà alọ́bí mú kú mú náà sí sèkfà wọláì ọlọ́ọ̀fọ̀lọ́mà wọláì ajẹ́wọlọ́ọ̀bá ni òkú tó sẹ̀fẹ́ rọ̀gbẹ́kùn iná òkánà gàfàrà Allahu akbar ẹ̀yí tẹ́ gbé àwọn agbẹ́kọ̀ ikẹ́ tóbi ni ọjọ́ alákùnjẹ náà ti nàbí wọn a fún ní ọgbà àwọn àjẹ́nà ìdíjẹ́ máa sùn ìsúdáadáa wọ̀láyì àwọn ẹ̀rọ lọ́fin ìdánwò ó dẹ̀ rí bẹ̀ wọn ọ̀yá dákùn lọ́sọ̀rọ̀ pé òbí ọmọ àtúgbò ní káàkiri ọmọ lórí òkè ọmọ lọ gbé nǹkan kẹmì wọn bàbá mọ́tò owó ọmọ lè máa mú lùkúdì àbí ìyàwó plus plus àbí kékeré ara ọ̀ máa ṣe ti fà wọ̀láyì ọlọ́run sí náà àdìkì fún ọlọ́run sí náà àdìkì fún ẹnì إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى àwọn ọkùnrin àwọn yìí nígbà tí iná ti bọ́lú báyà wọn kú sí àwọn ànábì ọlọ́ọ̀bà lọ́wọ́ iṣẹ́ àwọn olóńtí àwọn ànábì ọlọ́ọ̀bà iṣẹ́ dáwà wọ́n bẹ̀rẹ̀ sí dáwà lẹ́kùnkùn bẹ̀rẹ̀ sí pé imáàmì èyí àti ń pè wọn náà wọ́n náà jẹ́ máa ṣe ọ̀nà ọba máa pè àwọn èèyàn sí Islam àwọn òbí náà wọ́n bẹ̀rẹ̀ ti ti wá àti fún fìrà àwọn náà bó ti gbé tó náà ó ní fìrà àwọn náà ó pè wọ́n sí láàárọ̀ wọ́n di ṣùwádà wọ́n di àwọn tó kú nínú àtọ́lọ́ ọba nírọ̀lẹ́ kókó wá kú yẹn wọ́n gbé ní náà ó ẹni tó bá kú tó bá kú ní mújèrè ní ní kírímìnà tí ò sí náà ọba tí è kírun tí ò tọ́jú àwọn òbí ẹ̀ tí ò máa gbàwẹ̀ Ramadan dáadáa tó lọ́wọ́lọ́wọ́ tí ò ní kàkà inna o man yaati rabba tó bá bọ́lọ́ ọba ní mújèrè yóò ní mújèrè sọ inna la o ja'alna yóò wọn ajá nàmà o olùmúdà sọ wọn bẹ̀rẹ̀ la yamutu fiha kò ní sẹ̀mí nínú náà jẹ́ àdámà òní kú yóò máa wà ń bẹ̀rẹ̀ yóò máa jẹ ìyàlọ gbére ni àbàdíyà ó ní ọmọ ìyá àti ìmọ̀ òmìnà àmẹ́rin tó bá bá múmi tó bá bọ́rọ̀ ní múmìnà kàdà ámìnà sọ̀rọ̀ ha àti tó lẹ́yìn ṣe rí ọ̀ọ́lá ìkàlà ọ̀gbẹ̀rẹ̀ jẹ́ tó lọ ọ̀ọ́lá àwọn ẹni wọ́n ní àwọn ipò tó ga jù lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà mọ́tà àdìkáwà náà tó ní ipò ga ọlọ́ọ̀bà ipò olówà jẹnìyàtò àdùn àdìlẹ̀ tàbí pèsè kalẹ̀ fún wọn ni tàbí rí mi tàbí àlànà táwọn akẹ́lẹ́mọ̀dé ó tàn lábẹ́rẹ̀ خالدين فيها أم عبد الأكبر ذلك جزاء من تزكى إلينا أن سدعة تطلن بجدوة ما رسول الله صلى الله الشمس بكني قد أفلى من زكاها قد أفلها من زكاها جدوة فقارما أصولي لي إليه آية أصولي لي آية تي أي أو MSS ني كورا 6 ìṣẹ̀sì lọ ní wọ́n fi dá wákà tẹ́lẹ̀ pé wọ́n ayakura náà fi ń bẹ̀ o ayakura náà fi ń dá wákà wọ́n sọ ní èdè lárúbáwá ni àmọ́ ní ìtumọ̀ tó dáa tó ṣe déédéé ayà pé ó ní dájú ọkàn mi sọ wípé àámi náà sì jẹ́rìí sí sẹ́ni bá kú ní mú mi ní kò sẹ́ni tó lè mú wọn náà ìdájú ọkàn mi sọ wípé àámi náà sì jẹ́rìí sí sẹ́ni bá kú ní káfíìrì iná ni yóò wọ̀ gbọ́dọ̀ rùn gbáǹkàdì ọgbọ̀rọ̀ dáwọ̀tẹ̀ ìdájú ọ̀pẹ́páwà náà ṣe yúmbáṣì àmọ́sí yúmbáṣì wọn kàdúnà àwọn ọmọ àlùlù àmọ́jú ó di wà ẹnìkan ní àmì ìrúbẹ́ náà ṣe yúmbáṣì àmọ́jú àti yúmbáṣì àmọ́ àwọn ọmọ pé àwa dé ìhè àwa dé àwa tí wọ́n ń wo ìrírí àwa lọ mẹ́gbẹ̀ yúmbáṣì ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí ó ní ìgbà yẹn ìgbà yẹn ìtọ́jú ìgbà yẹn nìyẹn àwọn ọ̀gbẹ́ni lóbìnrin eléyìí ikú tó gbógun ti Islam lọ́yọ̀ state ó di èmi ìgbélọ́kọ̀ rẹ̀ eléyìí ikú mo pè wọlọ́wọ́ àmọ́ ọkọ̀ tó bá kù ó di èyí tí wọ́n gbógun ti Islam wákàtí àwọn ọmọ ọ̀dọ́ fún àwa dé àwa dé àwa tí wọ́n ń eré àwa lọ́mọ ẹgbẹ́ yombas ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí yombas and jaina yombas international àjẹyìnà ṣùgbọ́n kò ní. sodic ó ní wà ọlọ́ọ̀bà mútàgbà lọ́sí fún ọlọ́ọ̀bà ìjọjẹ́ mistake ní àtúnjọ ọlọ́ọ̀bà àwọn òpin náà wọ́n di oníwàázi wọ́n náà di oníwàázi mọ́nà sí wáàzi ó di ẹyin máa sí wáàzi o ẹgbẹ̀ káyé mọ̀kán náà wọn afágbà ó ní èèyàn lè لا يكون الإنسان من أتباع محمد حتى يدعو إلى ما دعا إليه محمد صلى الله عليه وسلم لا يكون أولي جاء من أتباع محمد أما ليس أما ليه يعني بيو نقطع أقطع حتى تدعو أكتب أكتب سنتال بكيكسي كلا فاتي يا وسبا ناس القرآن كل هذه السبيل يكي أدعو إلى الله على بصيره ọ̀pẹ́ lórí ojú ọ̀nà tèmi o ojú ọ̀nà tèmi máa tọ̀ ni adó owó ilẹ̀ láyé alábàṣírà mo ń pè àwọn èèyàn sọ́nà tọ́lọ́ ọba pẹ̀lú màní èyí pèpè pẹ̀lú àìmọ̀kan ló fi dọ̀rọ̀ yẹn lórí ìwọ màmá lórí ìwọ bàbá kọ ọmọ àwa mọ̀ nípa Islam kọ ọmọ àwa yóò bá ní ẹbí òfin lásọ wọ̀ ni sọ́nà rẹ̀ láwò ìwọ tó gbogbo sí Islam sọ gbọ́ Islam náà yìí sọ gbọ́ Islam náà yìí ẹjẹ́ gbọ́ Islam yìí káàdì pèpè sí ẹ̀ tó wọ́n nìkan lórí rẹ̀ òun nìkan ọ̀nà òun nìkan lágbà tàbí dìrí ayat al-qiyama ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní zalika jazaa'u man tazakka ilé náà ni ẹ̀sán tá a sàfẹ́ tó bá fọkàn rẹ̀ má qad aflaha man tazakka wa ويمثل رسله ولن ولقد أوحينا إلى موسى ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم الله وأضل فرعون وأضل فرعون قومه وما هدى الله سبحانه وتعالى وأني وموسى فرعون تنيره أقول ولقد أوحينا إلى موسى أن أسر بعباده وموسى أكل ولا ويروبي أما على الأكل على أسر ودي أكل لالم بعباده ولا ويروبي أكبر بايلو فاضرب لهم طريقا في البحر كبادي وتكون في أقوار ابن أكون أنا أقول لعنى يا ما تدون لو ọ̀nà fìbáhàrí yábàtẹ̀ lọ pé pé yọ́ gbẹ bí a bíi títì yìí na àtàkà fòdára kẹlẹ̀ ẹmọ́ òkú fi ṣẹ̀ṣẹ̀ àwọn ọba yìí àbí ẹtẹ́rì ara ọ̀ ẹmọ́ bẹ̀rù pé a fìrà àwọn àfi ń bọ̀ lẹ́yìn yọba yìí wọn na àtàkìṣà àti mẹ́pa pé omi ó dàrú yìí lórí ẹ̀ ara ọ̀ àgbà àwọn fìrà àwọn ìbejì lórí ìbejì ṣètò ọba tẹ̀lé wọn fìrà àwọn tẹ̀lé wọn ṣètò náà ọ̀gọ̀ṣẹ́ omi ẹ̀rùgẹ̀yẹ́ mi máa gọ́ṣẹ́ wa dá omi bù wọ́n ìpín ọlọ́run dábò wọn nígbà tí ọlọ́run gbà sí ìfànà Musa àti àwọn bani Israel wọ́n lo, ní àárín omi dubai láti ni dubai ló sì bí òkè omi yẹn kò kò fẹ́ ló wá wọn Musa pẹ̀lú àwọn ọmọ bani Israel wọn àwọn ọmọ tí wọn fi máa bínú pé Musa ọba ti fi wálẹ̀ ká máa jẹ́ àtàjẹ́ fìràwọn náà ń gbọ́ lọ́yìn wáyé àwọn ọmọ náírà o aburú ní ṣe bí pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà kí ni wọ́n ṣẹlẹ̀ nígbà tí àwọn dé etí odò ní fìràwọ̀nà yọ lẹ́yìn wọn nígbà wọn lọ wọn gbogbo tó fi ọ̀páwọ̀ ẹ̀ náà odò yẹn tí ó tó kú sí méjì táwọn lọ ìgbà tí wọ́n ń bẹ̀rẹ̀ bí etí òkè lọ́wọ́ táwọn jáde bẹ̀ ní fìràwọ̀nà pẹ̀lú àwọn àwọn sójà tẹ̀ bí etí odò yìí bẹ̀rẹ̀ nígbà wọn bẹ̀rẹ̀ jáde bẹ̀ the last person tó jáde kó nú odò ìgbà ẹni the last person nínú àwọn fìràún àwọn odò wọ́n wọ àárín rẹ̀ ní kájáde lẹ́yìn odò báyìí àhà ọlọ́ọ̀bá rẹ̀ wọ́n mú sẹ́mọ̀ pàwọ̀ jẹ́ máa lọ nígbà wọ́n dáàrin gbogbo fìràún tó dáàrin gbogbo odò bẹ́ẹ̀ ni omi yàlù wọ́n bọ́mọ̀ ti pàwọ́ rẹ̀ fìràún fẹ́ ṣe kálímà ń gbà náà kọ ọlọ́run ti kórè sí ọlọ́run bá ní kálímà sí ọlọ́run kọ́mọ̀ hó wọ́n máa hádàá fìràúnà ọwà nínú àwọn èèyàn rẹ̀ ogun ọsínú àánú okun ọsínú àánú wọ́n máa hádà òfin wọ́n máa náà ọlọ́mọdé wọ́n kó ọsínú àánú ṣùgbọ́n bá ló fẹ́ kó ẹmọ́bà wọn náà ó ní ọlọ́ọba jáwà jẹ́nà tiwa ni ìyẹn máa tọrọ àjẹ́nà ni ìyẹn tọrọ náà torí iná ọlọ́ọba wọn láì kí fi díẹ̀ máa tọrọ ọlọ́mọ fi àjẹwà ọlọ́ọba musa sànú ọlọ́ọba ọlọ́ ولا لا إله إلا الله نعم يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلام والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تقضوا فيه فيحل عليكم غضبي الله أكبر ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى مثلا الله بني إسرائيل الله واقوى يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم أيما إذن أيما نبي يعقوب dájúdájú àwọn aláàlàyé tó lọ́dọ̀ àwọn ọ̀tá yìí ọlọ́ọ̀bọ̀ mọ́ta àlàwà náà kó lọ́dọ̀ àwọn ọ̀tara gbó àwọn tó rẹ́gbẹ́ gbogbo ti Islam ọlọ́mọta àlàwà kó lọ wọn àtàwọn ti ta àtàwọn tó lólé ọlọ́ọ̀bá ní subhanahu wa ta'ala wa adnakum janibatur àtúwà ayman àtúwà tàbí fún nígbàtà bá anamúta olórí anábì sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òkè ni ó di àtúgbà sáde fún pé kí ni ẹ̀mọ́ àdéhùn ونزلنا عليكم منا وسلوى أرأسي أقولون يا دو أي ما دالون دي أتوان فقلفين منا في سلوى ودي بريد أتينا دي سلوى يتوداني سلوى كان جنبه وتسي أدو الله بعني سبحانه وتعالى كلي ما دانا كلي وانت ما بيت بريد أوتوماتيك لون فقلفوها ودي كلوا من الطيبات أما جنتو داعي توا فريش طيبات دواء بيو اما جاء ما رزقناكم تاك بسير ولا تبقوا فيه اما تفسجوا اما تهنوا على عنده انت لو بالك اما شركاشي ويحل عليكم غضبي تبا تبا بس هو بيو دا الله بو بينو سيو الله ما بينو سيوا الله ما بينو سيوا من يحلل عليه غضبي فقد هوى انت بعد بينو الله ما تبا بينو سي اه ليش اسبيو ọlọ́mọ bìí sí ọlọ́mọ wà inú ìlàgàfóró lèmẹ̀ tààbà ọlọ́mọba subhanahu wa ta'ala wà inú ìlàgàfáró omi jẹ́mí ọba tí máa fúrú dìní tí ó bá alága ní kómi bẹ́tẹ̀ sí tó máa fúrú dìní lèmẹ̀ tààbà fẹ́tibátúbà wà ámẹ́nà tó lè gbọ́lọ́ pàápàá jù lórí àwọn ìrìn àjò wọn yìí àwọn israeliyati alẹ́bìnrin galígbò anni wàlá àyà wà àdífò àmbàní israẹ̀lá fàlà àràjà ومن كذب علي متعمدا فليبوى مقعده من النار kò sáàbùrú mẹ́ ká máa àwọn tí ibùdó kẹsìrì sí wà ní ẹgbàwà kàbá ìpé àwọn tí alẹ́nu musa kókó ní egypt lọ́nà 600,000 wọn àtọkùnrin àti obìnrin àti ọmọdé àtẹ̀gbẹ̀rẹ̀bà 600,000 náà wọ́n lọ ọ̀kan nù wọn wọ́n balẹ̀ jẹ́ wọ́n ṣe abúlé ìgbìmọ̀ náà wá dé sí wọn ọlọ́run sọ sábẹ́ àkàlẹ̀ fún wọn àti mẹ́rin wọ́n rí arákùnrin ń tàn balẹ̀ jẹ́ ni ń tàn balẹ̀ jẹ́ ni ọba dá àárín kan ojú àárọ̀ mọ́ ojú ọ̀rọ̀ mọ́ wọ́n ló jẹjẹ wọ́n ló bí mu àmọ́kù sí ojú tí gbogbo wa bẹ́ẹ̀ mọ̀mí tó wà lọ́dẹ́ mú tọ́wọ́ ti fi ọ̀pá rẹ̀ ní àpáta báyìí ayé àpọ̀lọpọ̀ ti ìṣẹ̀lẹ̀ ẹ̀rú lébi là tí ó ṣẹlẹ̀ ara rẹ̀ níbi ní àwọn ọmọ nẹ́bí Isaac méjèèjìlá kí ni wàá ṣẹlẹ̀ arákùnrin yìí ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá la àbí ọlọ́ọ̀bọ bá ti máa fojú nígbà fúrẹ́sẹ̀ wájú ọlọ́ọ̀bá ọmọ ìyá mi ní Islam níta adé ìṣe pàtàkì nítorí àárín àforíjì náà la wà yìí sálẹ́bí ní sáàrù oṣù kan ní sáà pé àwọlò rahma ìbẹ̀rẹ̀ rẹ̀ ìkẹ́ ọlọ́ọ̀bá ni wọ́n àwùsọ́tù owó mọ̀kífìrà àárín rẹ̀ dá àforíjì nígbà já tọrọ àforíjì àti wọ́n pé wọ́n tó wọ́n máa tọrọ ìsèfà àmọ́ nílùú yìí ni lágbo àdúgbò yìí ni ìran islam lọ́wọ́ ó ní wà ọlọ́mọdé àgbàdo ẹnìkan kan wà. arákùnrin bá bá ọba ìjọba rọ̀ wọ́n ró jẹ́jẹ́ wọ́n ró mímu àmọ́ pé special lára ara wọn gbóná oru yìí pọ̀ musa máa musa yìí announcement láàrin ọba láti àfi kó túbá tó bá túbá máa rọ̀jò fún yín alámùdá ní ìwọ ọlọ́ọ̀bà mọ́lẹ̀ ohun ní gbogbo àwọn jẹ̀mọ́ ìpọ̀ gbogbo ìrẹ́ka níbi aléìkẹ̀lẹ̀dá wọ aléìkẹ̀lẹ̀dá tí ẹni kó pèpè àwọn alájíṣẹ́ alámùdá ọlọ́ pèpè ya bani israel ní bani israel kára subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tó báyìí pé في رجل يعصي الله أربعين سنة أدمي فوتي years تاتيكون إيجيبت أراكم كان بلا يتكلم بلا جاني فليتب إلى الله إلا لا نمتر قيا تبا لولو باتي بات بيه ونيرو جفوا يبا لكا يكبو كاكا مولو لكو oni kòkò nípò kó ní ọmọ inú ẹ̀ alákùnrin wọn ń ṣe àlọ́jọ́ ìjọba àà ìyẹn òmìnira ìgbáwí ọkà kí a orílẹ̀ gbọ́nà aṣọ tó gbé sí náà ni dédé náà bí kọ́lọ́ ọgbà aláàmà inú àtúbù ilé kẹfàstórì aláàmà inú àtúbù ilé kẹfàstórì aláàmà inú àtúbù ilé kẹfàstórì ọlọ́ọ̀bà mo túbá bí láti mílì kí n jáde kí n jáde káyọ̀ á pé áà àti ọ̀rọ̀ tó kúlẹ̀ rọ̀ áà ó kọ̀ bí bàjẹ́ aláàmà inú àtúbù ilé kẹfàstórì ọlọ́ọ̀bà mo túbá fọ́rọ́jì mi wọ́n wá gbẹ̀rẹ̀ náà ló tó ń bẹ lọ́wọ́ bá anámúsá ayé ìsọ̀tọ̀ ọbẹ̀rẹ̀ kújò sùn òjò tún báyìí ẹjọ́ pẹ́ gúnlẹ̀ tí ò sì dìde wọ ọgbọ́n rẹ lọ òjò ló túká nígbà tí wọ́n túká tán anámúsá ayé ìsọ̀rọ̀ àti wọ́n sẹ́rẹ̀ àbújá ọlọ́ọ̀bá ìṣẹ́gbá ọlọ́ọ̀bá ìṣẹ́gbá tó ọ̀rọ̀ jù fún wa amẹ́kù kínní ni ìwọ musa za ti túbà ó ti túbà máa mo ti foríjì ọ̀rọ̀ ni àbá ah, àti ẹgbẹ́gbẹ́ ọ̀dà èmi nìkan musa lè fẹ́ ẹgbẹ́ bàbá ó ń bàbá ni musa èèyàn sẹ̀mí for forty years ìtúnà ṣé tó màá ló yẹ ọ bàbá ìwọ ìwọ ìwọ àbúrò ẹ̀yà àtúbà ẹtúbá kò mi dé dáa ẹgbẹ́ bí súnà ẹkọ ẹkọ mi àyè tọ́jú àwọn òbí ọ ẹ máa tọ́jú àwọn òbí ẹtúbá kò mi àyè màkà ẹ máa lọ sílé kí ọkùnrin obìnrin ẹ máa lọ sílé kí ẹtúkọ wá kò mi àyè máa kírun ẹ máa kírun lásìkò pẹ̀lú jẹ́mọ́ ẹ̀yẹ ọkùnrin ẹ̀yẹ obìnrin náà ẹ máa kírun lásìkò tó yẹ kírun ẹ máa sọ pé ẹ sọ orun sáárì nígbà tí ẹ bá jí náà lásìkò orun ẹ má sọ bẹ́ẹ̀ àsìkò tó yẹ kí ẹ kéwù ní kẹ máa kéwù ó bí wa eléyìí náà lọ yẹ wa bọ́lá ti bu àṣírí arákùnrin náà nìyẹn tọ́lọ́ lọ́jọ́ fún wa ó mú sábà àṣírí tiwa náà mú sábà àrùbọ̀ láti bẹ̀rẹ̀ kọfẹ́ di kọ̀ọ̀kan náà ní nàìjíríà lọ́ọ̀bà gbogbo àwọn ọ̀tá ìsìlẹ̀mù ọ̀tá alé ọ̀tá ó mú sábà àdúrà bẹ́ẹ̀ wọn lọ́ọ̀bà sànù wa láì kálí kí a nǹkan tá a ti tọ́sọ́ bí tó dé níbi náà kálí kí wọn lọ́ọ̀bà ìtẹ́jọ́ الحمد لله والصلاة والسلام على رسول الله إيتا قد سريري الله ساكرت ونوضع إيتا جميع استقلال فري ونوضع ما يعني الإسلام كما بعد بيت أرسعة المفوة أعني تاوعي نواعني نواع ترى فريديسة دائما ترى قرق استغفار دائما أبشي الله صلى الله عليه وسلم ودين كمان الدواء يلقوا لكم رمضان نجي من ذا أسوأ ينوى méjì ń bẹ̀ túláàsì méjì tó jẹ́ túláàsì ni pé ẹ máa wá kan bí ìyá ọlọ́run ọba mọ́lọ́ mo fi àjẹ́ ilé ẹ̀ta lókè àmà ẹ sì máa tọrọ àjẹ́nà ọlọ́run kò sí ọmọ àjẹ́nà méjì jẹ́ ìlú wáyọ̀ náà ọlọ́run ọba ni ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ la ilaha illallah àti ọ̀pọ̀lọpọ̀ istighfar ọlọ́run mọ́ta àtúrẹ́sẹ̀ wa jù ọlọ́ọ̀ba àwọn òkú wa kábàá náà àwọn tí wọ́n account number wa kó bó ṣe wà kálípà ń ṣe ìrànlọ́wọ́ sàrà bí ìmọ̀ ti bá àwọn òkú rẹ̀ ní ó dáa àwọn kan ti káàdì wá ọlọ́kọ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀rẹ̀ ọlọ́kọ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀rẹ̀ kálípà ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar fúnra wa táwọn òbí wa lẹ́yìn náà kálípà náwó láti máa gbé iṣẹ́ Islam ga iná tí wọ́n fún wa lówó náà ni ọmọ ẹ̀yà wa Alhaji Hamza àbí Imam Hamza ó fún wa ní five thousand naira ọlọ́mọta àwọn ọlọ́sàárì lẹ́yìn náà sísá wa Khadijatu Abdu òun náà fún wa ní five thousand naira ọlọ́nkó sàn lẹ́sàárì lọ́rọ̀ Khadija sísá Khadija bí alájà Khadija lẹ́yìn náà Ishaq Abdu òun náà fún wa ní one thousand naira ọlọ́mọta sọ̀gbọ́ lẹ́sàárì ẹni tó bá ní question láti béèrè kọ́kọ́ sí nọ́mbà yìí zero eight zero three eight nine zero five nine three nine three nine nine zero lọ́lọ́rì kó ṣe kó kàn tẹ̀sẹ̀ sí yìí zero eight zero three eight nine zero three nine nine zero lẹ́ẹ̀kan sí ẹni tó bá fẹ́ question kó tẹ̀sẹ̀ sí number yìí zero eight zero three eight nine zero three nine nine zero jaiz banna banki wa umar bin khattab islami ni uku account ne akan namawa zero márùn six nine eight two one ọlọ́run mẹ́ta sẹ́wọ̀n fún ọlọ́ba jáde máa ná owó sí islam ọlọ́ba wa nígbà tó bí àwa náà tó gbà kọwa kẹwa náà ọlọọba ọlọ́ọ̀pọ̀ tásìkò wá bá tó ọlọ́ọ̀bá púpọ̀ kọlùkọlù la ilaha illallah muhammadu rasulullah ọlọ́ọ̀kẹwà lẹ́sẹ̀ ìjá ti tọ́lọ́ọ̀bá tàbí kú ọlọ́ọ̀bà sáánú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kọ̀ náà oníbẹ̀rẹ̀ alaikum kò sọ fọ́ àbí kò dáná kalẹ̀ fọ́kọ tó fi jáde e, irú ilé ìtọ́sẹ̀ yìí kí ni Islam sọ parẹ̀ náà obìnrin tó ń pọ̀lọ́kọ́ rẹ̀ ń jà tó wá torí ẹ̀ ń jáde kó lé láì gbàṣẹ ọkọ rẹ̀ láì fọkànlẹ̀ tó dáná aburúgbà ni pàápàá jùlọ tó bá pẹ́jù rọmọdáàni ni aburúgbà subhanahu wa ta'ala kọlọ́ọ̀bà mọ́sá fúrẹ́tẹ̀ rẹ̀ ní kọ́lọ́ fún ẹ̀ṣẹ̀dí àwa náà lọ́ọ̀bà ìgbà tó yẹ kóbìnrin kò ní láì ń ewu fúnra rẹ̀ ni àtúwàtúwà ní Ramadan àwọn ẹni wa nínú ẹ̀ pé ká máa Ramadan yìí yìí sì jẹ́ni tí kò ma Kùránì kà Dada àmọ́ mo ní ká ti Yorùbá bóòrùn tí mo ní máa ká ti Yorùbá náà ó máa ní ládàá kíkà Kùránì. bẹ́ẹ̀ ni lè máa ká ti Yorùbá náà àmọ́ wo ìjọba mà nù Kùránì mo ti fáàtì àtàwọn sóra kúrú aláwọ̀ kọ́lá kàtí máa ká kó tún máa tún olóòkọ̀ bá àtàwọn haúsára ló wà ládùúgbò lọ síbẹ̀ haúsá tó gbọ́ tó fi ń tajà lọ́jà náàṣẹ́ tó wí máa fi kọ́ ìlàwà kòrán náà bákanáà ní kòrán ní mùsùlùmí gbogbo àgbáyé ó di wà gbogbo èdè pẹ́lájá bákanáà ní kòrán wà ọlọ́mọsá àfẹ́rẹ̀ yẹ ọlọ́ọ̀bà náà kí gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa ká gbìyànjú láti

ẹ̀sìn yẹn ò ṣeé ṣe ẹ̀sìn mí ilé wọ́n lè máa sọ̀tún fáwọn tẹ̀sìn mí pẹ̀lú ìmọ̀ kàmá ẹ̀sìn Islam kò ṣeé ṣe láì nímọ̀ ó di wa àti kàmá wa mà á pàdé ọdún Ramadan lẹ́yìn Ramadan kàmá wa mà á máa béèrè béèrè lọ́wọ́ àwọn afá súnà ọlọ́ọ̀bá ṣéènìsì pẹ̀lú bọ́lọ̀ sí gidi pàápàá jùlọ nílẹ̀ Yorùbá lè sí ó àmà pípẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá o gbogbo àwọn tó gbé òkun súnà náà mọ̀ nígbà bá àwọn òní lè fi ti àwọn afáàtúnà olùdó àfúrá ní afáàtúnà ọlọ́ba náà wọ́n ni fún ẹni tí ń gbáwẹ̀ ẹ̀kùn sí kìíyàb ọ̀rọ̀ ẹ̀yìn sójá àwẹ̀rẹ̀ ẹni tí ń gbáwẹ̀ tí ní sọ̀rọ̀ ẹ̀yìn olùdádá àwẹ̀yìn annabi muhammad sallallahu alaihi wasallam ó ní man lam yadda akawda zuwar wala jahal wala amal bi falisa illa ẹni tó bá lè fọ̀rọ̀ burúkú rẹ̀ àbí rọ́pa àbí ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ọwọ́ àwọn ọ̀rọ̀ wọn lò jẹ́ àti ìwà ìmọ̀kan wọn amẹ́lẹ̀ bí àti ìmọ̀ iṣẹ́ pẹ̀lú àìwà ìmọ̀kan yẹn alẹ́sẹ̀bílẹ̀ hajj ayẹ́dà àtọ̀ àmà wọn ṣàràbà ọlọ́run omi tó filẹ̀ ọlọ́run omi tó filẹ̀ tó wọ́n já sọ àwọn ẹwà pẹ̀lú àwọn bàdá kámọ́bà wọn sọ̀rọ̀ burúkú ó bí wà nínú ìrísẹyẹ púpọ̀ látara àwọn oògùn tó lò láti fi dí nǹkan oṣù lọ́wọ́ bó ni àwọn ẹ̀rọ kan jáde díẹ̀ pàṣẹ ọlọ́wọ́ bá kó sàbọ̀ aláàkọ́ obìnrin bá rí pípé fẹ́ gbá rẹ̀ ń tán tí máa ń lo oògùn láti pé nǹkan aláàdá wọn jáde aburú gbà ní wọ́n lè di àárẹ̀ lámàlá is natural tí ẹ̀jẹ̀ rẹ̀ tó wá sùn tó jáde bọ́kọ́ sápàdà ọgbà aládá pé pẹ̀lú ògùn ọ̀rọ̀ ọ̀bà sọ̀rọ̀ tààrà wọ́n kọ́ bọ́ọ̀lù fi ẹ̀jẹ̀ yẹn ọlọ́run ọba ló ṣètò rẹ̀ sílẹ̀ ó di wa ẹni tó wá ń gbá rẹ̀ ẹ̀jẹ̀ bí ọba jáde pẹ́pẹ́ ẹ̀jẹ̀ kan sùn ní kọ́lá kan díẹ̀ náà ó ti bà àwọn ẹ̀jẹ̀ ẹjọ́ yẹn tábí ó pèsè ẹ̀jẹ̀ kan sùn pẹ́pẹ́ ẹ̀jẹ̀ àárẹ̀ ni àbí tábìlẹ̀ tó lò ní tó ó láwọn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. wọ́n yẹn lọ́kùn kí ni ìdájọ́ arábìnrin tó jẹ́ pé láti ojú kòkòrò àti gbàwẹ̀ àwọn bẹ̀rẹ̀ ó wà nínú nifas jẹbímà so ó wá di pé àwọn lọ́rí 20 something àgbẹ̀ náà ó wá dá àmásìkò tó dáhùn ọlá ojú kòkòrò àwẹ̀ kò farabalẹ̀ kó wò sí ẹ̀jẹ̀ náà dátán tó fi gba àwẹ̀ ó ní ọ̀dọ́ kò ṣe pó jáde àmọ́ àìfarabalẹ̀ kí ó só ti máa bí ò tí mọ́ ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala sára ìfọ́ alukuran alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́wọ́ ní ọ̀fẹ́ wẹ̀ títí àyọ̀ yá yìí ọlọ́wọ́ tó pé ayyukum aktharu amala àwọn títí àyọ̀ pọ̀ pípọ̀ àfikọ́ yá yìí àwọn fáwọn ní kò ní yá yìí àfikọ́ sí léde so a ń rọ̀ wá àwọn tá a máa lo tablet àbí tá a máa lo àwọn oògùn láti stop ẹ̀jẹ̀ nínú Ramadan àbí lásìkò hajj ọba mú o ó ní wà ní yíwọ́ yóò ju agbára wa lọ ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀ kó wá láti fi máa wá èyí tí wọ́n kẹ́ ka òǹkà àwọn ọjọ́ that's the ọlọ́run bá yín ṣe irú ẹ̀ ní kí ń tiẹ̀ àmọ́ àwẹ̀ márùn-ún ìdí mẹ́fà ẹ̀ sàn tẹ́jẹ́ apá yóò ní ká máa wọ ọlọ́mọ́sá fọ̀rọ̀ yìí wa. Assalamu alaikum. Wa alaikum tọ́lá. Oníbèrè ni ọkọ àti ìyàwó ni wọ́n fẹ́ra salam salam tí wọ́n gbígbé àlàáfíà. Bàtà sí bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, alhamdulillah, rízkí wa ọlọ́run búdè fún ọkọ tí jẹ́ mú lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n fi bímọ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. Ó bá ti pé condition change fún ọkọ látara pé kò sí iṣẹ́ mọ́ dáadáa so eléyìí bí àwọn tí wá gbúrò bẹ́ẹ̀ ó wá ń lo àwọn ṣogbóògbò àwọn oògùn láti stọ́pù tí ò ní jẹ́ kí èèyàn lóyún láìmọ̀ sí ọkọ so wọ́n ṣe báwọn fún bí ọdún márùn-ún gbà tó wá di bí ọdún karùn-ún ọlọ́run tún gbúdé arziki padà tí ọlọ́run ní kí ọkọ tún máa rí arziki mú wọlé yóò pé òun náà wọ́n bùkátà àti bímọ sí nígbà náà eh, ló sì jẹ́ pé àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ọba kò rí mọ́ so yóò pé kí ní ó dá láàmú wá padà jẹ́wọ́ fún ọkọ kó tí òun ṣe nípa nǹkan tí òun lò tó dí àti lóyún lọ́wọ́ so ọkọ̀ wá yarí fún ewu pé à gbogbo àwọn ọmọ tó yẹ kí n bí kàkà sí ẹ́fọ́ọ̀tì pé fi lọ outside fún ogun nǹkan kan tí ọgbọ́n dé stage pé báyìí gan pé bóyá o fẹ́ kọ́lẹ̀ pé àmọ́ ìbéèrè ní bíbá ni pé bóò ni kálmà tó kọ́ sọ pé gba àwọn ọmọ tó yẹ kó bí fóun ló pa tó alhamdulillah wa salatu wa salamu ala rasulillah inú obìnrin tí lọ lè lo àwọn oògùn tó kó bà lórí rẹ̀ tó kó lọ́wọ́ rẹ̀ kò sí dáadáa rárá irú obìnrin bẹ́ẹ̀ kó tọrọ àforíjì lọ́wọ́ ọba ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ tọ́tẹ̀ àmọ́ ńgbà tó kò sí lóyún àzọ̀pọ̀ pa ọmọ ó ti sábà bí àgbàkà sí lóyún ọba pẹ̀lú àwọn ti fi túbá ó di méjì làwọn afá tí túbá tọrọ náà

ilé ìfún ní ten thousand ilé ìfún ten thousand ilé ìfún ten thousand àwọn mẹ́jọ ten thousand àwọn mẹ́jọ ẹlẹ́mi eighty thousand ní ẹgbẹ́ ìbá ti mistake ó ní ọlọ́run bá musa sọ̀rọ̀ ìwọ lọ fún ọlọ́mọ lálùbáríkà ó ní ẹ má lo àwọn oògùn tí ọ̀gá tó pẹ̀lú ẹbí ma ọlọ́run àti ilé owó kan láti fún yìí istikfa máa fi istikfa tí màá fi lọ lóògùn tí wúlò ó ní ọlọ́run bá fẹ́ ìlú alẹ́bẹ̀ẹ́kà fún wa. ṣé nǹkan tí ó ṣe ó wá tó nǹkan tí ọkọ fi lè kọ́ ní. ara àkọ́kọ́ ẹ mọ́sí mi sí ìyá ìkọ́lẹ̀ o lọ́kọ̀ tẹ́lẹ̀ mú táwọn ọmọ yẹn ti ní ó di mẹ́kọ̀ọ́lẹ̀ owó àṣẹ àmọ́ mẹ́kọ̀ọ́lẹ̀ òtúbà yìí òtúbà yìí mẹ́kọ̀ọ́lẹ̀ ọlọ́run mọ́yà yìí. aburú ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni àmọ́ kọ̀ọ̀kọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ tí kọ́ọ̀lẹ̀ yóò dùn wá fi ṣètọ́ nínú ju ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn lọ.

oge owó ayé ní àwọn kẹlẹ̀ máa lọ mẹ́bìnú dọ́rọ̀ bá ìyàwó kẹlẹ̀ wọ́n náà ọrụ àná ọlọ́wọ́ fún ní àwọn alágbàrúkà ọ̀rọ̀ sàmì ọ̀rọ̀ mẹ́ni lọ́bẹ̀ kí máa ṣe àwọn bùrẹ́rì wa nǹkan oṣù jáde fún still ó tún gbàwẹ̀ pẹ̀lú àìmọ̀ jahalat kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ sọ pé àtàtà láìmọ̀ pé òun ti nǹkan oṣù ni àbí àìmọ̀pọ̀ ẹ̀kọ́ kọ́ ò dágbẹ̀ pé èèyàn bá ń ti nǹkan oṣù máa ń fáwọ̀ ẹ̀lẹ̀ ah, ẹjọ́ ọ̀sán àwọ̀ ẹ̀ padà náà ti gbé nǹkan oṣù nígbà gbàgbé rí fi nǹkan oṣù yẹn bọ́tí mẹ́ta yóò àtàwọn ọ̀ká ẹgbẹ̀rún padà ó di wà náà wọ́n ní ṣé ó ní àsìkò kan pàtó fún ìbàlágà obìnrin then kí ni ìdájọ́ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù láti bí ọdún mẹ́wàá bàlágà obìnrin àwọn bàlágà máa yàtọ̀ sí àwọn àwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin bàlágà kí ẹ bá ó di wa tí ìgbà wà nù ọ̀la nìyẹn máa bàlágà mo ti máa ń jẹun tó dáa tí mo tí ì lásìkò tí mo ní ìkàwé yóò ti bàlágà ju ọmọdé wọn ti gààrí mímu àtẹ̀pà ọlọ́wọ́ mọ́ fún ìsìkàwá ọlọ́wọ́ bàbá ló ti yẹn ọlọ́wọ́ mo máa sọ̀rọ̀ kan fún yà lọ sí múra pẹ̀lú àwọn afá lọ́dún kan àwọn pẹ̀lú àwọn ṣàfà wa gbẹ̀mọ́ra rábì ìdọ̀rà fúláìsì ní ìṣẹ́ onígbà tó fẹ́ẹ́ sí ní sáré rẹ̀ haram tabakí wọn àtúbà àmàdú tí láti kéde wà ká tó mọ̀ bọ̀ wá sílé àwọn bọ̀ wá lé lábá ń wá lé àwọn ayálé oúnjẹ àwọn àjẹ oúnjẹ àwọn ayálé oúnjẹ àwọn àjẹ oúnjẹ kan àwọn fún alẹ́ díẹ̀ àwọn mẹ́rin ni rúbọ̀ rúbọ̀ ẹbí ẹbí kan kó bá mẹ́rin tí ìbá ń jẹ nàìjíríà ọlọ́lá lè yàn wà kan bá ń ọmọ ní kíní jẹ gẹ́gẹ́ wá ìdá òun nìkan bá gba ojú ẹ̀dì ẹ̀kan wọ́bẹ̀bì wọ́bẹ̀bì wọ́bẹ̀bì àti fẹ̀sí olórí ìdúró náà ló ti fa ẹran ẹ̀dì ẹ̀yẹ mọ́nà rẹ̀ bí dọ̀ra olùdókòwò àtàwọn ẹ̀sì àárẹ̀ wọ́n ẹ̀mí sọ náà wọ̀ láì tẹ̀lé òsì bá kẹ́ pé ẹ̀mí sọ náà wọ̀ láì ọjà ẹ̀wò díkà wa kéde wọn máa wá ọmọ ọmọ wa lọ́ra olùdókòwò ẹ̀dì ẹ̀kan lójọ àwọn bàbá bàbá rẹ̀